وعلى آله وأصحابه ومن والاه <clears throat> السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى عبد الله محمد صلى الله عليه وسلم أتعن صحابة الكرام أتعن في دارة تلمة لين لين kíra wa kú àbẹ̀lọ́ subhanahu wa ta'ala ìfi kọmíṣà ìṣàánú wa kó ṣe àlékún dáadáa tí orí rẹ̀ fún wa orí ọlọ́run tọ́nà sí fún wa táà ń dúpẹ́ sí ọlọ́mọ bàjẹ́ fún wa wọ́lá kẹ́lmẹ́ la ilaha illallah subhanahu wa ta'ala kó fún wa dáadáa nù ayé gbé kó fún wa dáadáa lálùkẹ́ àmọ́ bákan náà làbẹ̀lọ́ ìlú wa ọlọ́mọ ó bàjẹ́ ọlọ́mọ bá wa fi àlékún dáadáa síbẹ̀ ọlọ́nkọ́ bá wa fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ jù báyìí lọ. náà mẹ́lẹ́yìn nípa ti ẹlẹ́ẹ̀kejì ń ṣàrífò lóníyẹ tí imam ìfọ̀tọ̀ ní rahimahullahu ta'ala. nàbàtí mo tẹ̀síwájú nínú lóníyà a máa gbé láti ilé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹwàá tábà sọ pé أنت الذي صورتني وخلقتني وهديتني لشرائع لإيماني نعم أنت الذي علمتني صورتني أبي علمتني إيش صورتني مني أنت الذي صورتني وخلقتني وهديتني للفضل والإحسان أنت الذي أويتني وهبتني من حيرة لخدمتي وزرعتني بين القلوب بشرتني من عالمي وسترت عن أبصاره وجعلت ذكري في البريد حتى جعلت جميعهم نعم أفاني nígbà tó ṣàdúrà oṣù kìíní o sọdọ àtiwájú ọwọ afọbọ sórígun àlẹ àṣírọ ìjẹwọ fún ọlọrun ọba alákọọkọ ẹlẹẹkejì àlẹ ìkọrọ ìfi ẹsẹ rẹ múlẹ ìpè ní ìfẹsẹ nǹkan múlẹ fún ọlọrun ọba subhanahu wa ta'ala ọfẹ jẹwọ bóun ṣe mọ bóun ò ṣe tó nǹkan kan táwa náà máa gbẹnu àbá máa jẹwọ bẹẹ báwa náà kó wọn ìkọrọrù yorùbá bí yá ti subhana wa ta'ala ọfẹ fẹsẹ múlẹ wọlọwọn ọba subhana òun náà ní kí o òun ní rọbù ìtàn ní rọbù òun náà ní adẹ́dá àṣẹdá atọ́jú ẹni ẹni tí ń gbáàyàn ó ti báyìí ní ti ẹ rọ́ni antalẹ̀bí sọ́wọ́rọ̀tání wọ́pọ̀lá tọ̀tání kí ni ìsìjá kí ni ìbáṣepapọ̀ láàrin ìbẹ̀lọ́run síwájú àti ìmọ̀ràn sọ̀rọ̀ nǹkan báyìí ìsọ ń bẹ̀ wípé ní antalẹ̀kọ́ọ̀dù ìwọ́lọ́run ti bá bẹ̀rọ̀ síwájú mo gbà wípé o lè ṣe bẹ́ẹ̀ ni torí wípé ìwọ́tọ́ lágbára láti tàwọn nǹkan tó ń bọ̀ wáyìí èyí tí mo bẹ̀ ọ́ fún nǹkan kò lè lágbára láti má lè ṣe ó ti náà ẹ̀rí pé náà lọ́sùn hánà wọ́n tà á la nígbà tó náà júwe fún wa pé nígbà tó wọ́n lè ṣe àwa ni àwa lè sẹ́lẹ̀ bí kọ́lọ́kọ́ sàmáwá ti wọ́n àrùbọ́ bí kọ́ọ̀dẹ́rì nàálẹ́ ẹ̀yẹ lukọ́ mísílámù bẹ́ẹ̀ وهو الخلاق العليم أوليس الذي خلق السماوات والأرض ṣé kìí ṣe wípé ní ọba tó dá àwọn sánmà àtìlẹ̀ بقادر على أن يخلق مثلهم ṣé kìí sálágbára ni láti dárú ọmọ èèyàn bàlá wàhùn alẹ́kọ̀ọ́lá kọ́lá mọ́ kàbùkù ọ̀dọ́dọ̀ lọ́wọ́ bàlá wàhùn alẹ́kọ̀ọ́lá kọ́lá ní bẹ́ẹ̀ ni ọlọ́run náà ló lè ṣe bẹ́ẹ̀ wàhùn alẹ́kọ̀ọ́lá òun náà lọ́ba dẹ́dà sẹ́nìkan ọ̀dẹ́dà tó bó ti dá alaalim ọba tó wá ní mímọ̀ nípa ntọ́dá ọba tó ní mímọ̀ láti dáyé ntọ́dá ọba tó ní mímọ̀ láti darí ìkẹtọ́dá lọ́wọ́ wa sùhánàwó wàtàrà náà ẹ̀ńtà sọ́wárùtàní wákọ̀ọ́lá kùtàní ìwọ náà ní ọlọ́run ọba tó ṣe wípé ní sọ́wárùtàní ọ̀yà mi bàbá àtìyá kan súnmọ́ra wọn ni nínú àkọọ́lẹ̀ ìwọ ọlọ́run tó ọ fi ya fọ́tò mi ọ̀yọ̀ǹda wípé ní kí ó ṣe wípé ní omi ẹnìkan ló síwájú tẹnìkejì kí lè bá jẹni náà kó lè bá akédèdè tá níbi sọsọ lọ́wọ́ àlọ́ sílẹ̀ àníbi sọ wípé ní nígbà tí bàbá àti ìyá bá súnmọ́ ara wọn omi ẹni tó bá síwájú òun náà lọ́mọ́ máa jọ. ẹ́ ń tẹ̀lé ìdìsọ̀wọ̀ tani ìwọ ọlọ́run lọ ya fọ́tò mi lọ́mọ èèyàn látara súrọ̀ tọ́lọ́wọ́n ọba ya fọ́tò mi lọ́mọ èèyàn nì ẹ́ ọjọ́ fún sípín alḥabdul ádámì yìí okùn dọ́mà nẹ́bí ádámọ̀ ó èmi náà sínú tọ́ba ya fọ́tò yàn bí ẹ̀dá mi tí ọ̀dà sálọ́fẹ́ mọ́ lọ́hùn ọjà fọ́tò mi kalẹ̀ wà kọ́lá kọ̀tà ní ọ̀sẹ̀ wa dá mi lórí fọ́tò náà ọwọ́ á dá mi ní ìdá tí ọba fọ́tò yẹn mu ọ mi ó ṣe mí ní ìṣèjì ọba fọ́tò yẹn mu ọtọ́jú mi ní ìtọ́jú tí ọba fọ́tò yẹn mu wakọ́lá àkọ́tà ní wàhádé ẹ̀sà ní. wàhádé ẹ̀sà ní lẹ́yìn ìgbà tó ọ̀dá mi tán o tún wá fi mí mọ́nà iṣẹ́ ọlọ́run ni kì í ṣe ìyàrá ọmọ èèyàn lásán máa ń bẹ lọ́rùn ojoojúmọ́ pínpín ní o ìhìndínà ṣèrọ́ ọ̀tọ̀ ló ìhìdáyà ọlọ́run ọlọ́run ló ní lọ́wọ́ ní mo fi yàn mọ́nà ìhìdáyà pín sọ́nà méjì ọ̀nà mélòó ọ̀nà mélòó àní ìhìdáyà tó tàwùfíì àti ìhìdáyà tó dàlàlà ìmọ̀nà wípé ní ká júwèé ọ̀nà fún yàn ká tọ́ka yàn sọ́nà pé bó ṣe rìn bó ṣe rìn bó ṣe rìn rèé èyí ò ní bẹ̀ lọ́wọ́ àwọn ànábì ọlọ́run àdéhùn mùsàlá tó mùsàlá ẹlẹ́ẹ̀kejì òun náà lèyí tí ṣe tọ́lọ́wọ́n ọba wa fúnra rẹ̀ èyí dáhà sí tàwọ́fì kọ́lọ́wọ́n fi hàn ṣe kò ń gẹ́ mọ̀nà kó lè pé ní àwọn ohun àmì tí yẹn bá rí kó lè tẹ̀lé kó rẹ́dì láti lò ó ó ti yé báwọn lóṣè wàhádé ìtàní òfin mi nígbà tó wà fún mẹ́nu kọ́ lè sáárọ̀ ìrìn lè òfin mi mọ̀nà òfin ìgbàgbọ́ ìgbàgbọ́. àti òfin rẹ̀ méjèèjì gbọdọ̀ ṣiṣẹ́ pọ̀ lára ni gbọdọ̀ mú méjèèjì kọ́lọ́mù fi hàn ṣe déédéé rẹ̀ kọmọdé yìí onígbàgbọ́ láì nílẹ̀ lo òfin ọlọ́run kọmọdé a lo òfin tí ò ní ń àǹtàlẹ̀bí alámtani ìrẹ́ ọlọ́run ọba náà lọba tó fi ìmọ̀mọ̀ mi òfin ìmọ̀ ìdọ́mọ èèyàn tí ó mọ wúlò nínú ayé mi òfin mọ̀ mi alámtani ìmọ̀ ẹ̀sìn tí ó wúlò ọyà tàlìkì àmà mi òfin mọ̀ mi wọ́rọ́fìntani ọwọ́ akẹ́mi yàtọ̀ kí nìkẹ́ náà wọ́n jẹ́ àìsàn sọ̀rọ̀ bèrè. واعيا torí pé o jẹ́ kó fi pálukùránì lè mí ha alukùránì ló ní kí àyà mi ó lè gbé o fi àyè sínú ọkàn mi láti ha alukùrán ọlọ́run ni máa ṣe fẹ́ni tó bá wù ọlọ́run ni mo mọ ẹni tó bá wù lóòótọ́ yẹn ló ṣiṣẹ́ gbìyànjú rẹ̀ àmọ́ àwọn ẹ̀dá kan bẹ tó ṣe wípé ní àwọn ọ̀tẹ̀ ẹ̀ láyè sí kẹ lọ́n bẹ́ẹ̀ nípa gbogbo ọkàn tí ọba sálẹ̀ kura ni bẹ́ẹ̀ kò sí kẹ lọ́n wà mẹ́ kọ́ wá yẹ mùsùlùmí kálífà ni mo gbé nu ọkàn rẹ̀ ọlọ́run kò sọ wa. Hmm? ọ̀rọ̀ himta ni odidi ìké ọlọ́run òun náà ní pé lágbádá ẹ̀ṣẹ̀ ń dàgẹ̀ kí ni bẹ lọ́dọ̀ jẹ ọ̀lẹ́ alukur'an kuran ìfiniṣẹ́ kò ń dẹnu tó ṣe fi ní kò sí nǹkan tó tó nù ayé. أنت الذي أطعمتني وسقيتني من غير كسب يدي ولا أنت الذي أني وانا لولو وباتوتيك أطعمتني وسقيتني يلوكم لونجي ó tún wá fún mi ní mímu náà ọlọ́run ní ìpìlẹ̀ ìdí ẹ̀mú yẹn ọlọ́run ní àtẹ̀jẹ̀ ẹ̀mú yẹn nírọ̀rùn ọlọ́run ní ẹ̀mú ó lè kọ́ tó dáa lára yẹn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ló kò sí kankan tó kan bẹ́ẹ̀ ìpèsè ọlọ́run ló sílẹ̀ lẹ́nu ọ̀rọ̀ sùn tó ní kírúgbìn ọmọ jáde tó o bá fẹ́ mọ ìwọ lọ gbé nǹkan lásìkò omi tó mọ fún ọmọ wàhálà tó mọ sí nítorí kó lè bá àdàgbà kò ní mọ níwọ̀n àmọ́ ìwọ́n tó kọ́ lọ́wọ́ ọ̀rọ̀ kọ́dà ọ̀dà arúgbó sí tó gbúrò rẹ̀ mọ́ yóò sì máa jáde tí mo fi mọ ọlọ́run mú mi wọ́tà kọ́yìtà ní ìrẹ ọlọ́run ló fún mi lómi mú àtàwọn ìpínlẹ̀ kejì ni pé ní ọlọ́run ló tún wá sí rọrùn fún yàn iṣẹ́ ìṣe téèyàn bá ń ṣe nínú ayé nítorí kíjẹ ìmú lè bá a rọrùn ọkàn fẹ́ mọ ṣé kó lè bá a jàre ìṣẹ́ lásán ìpè àwọn náà sì níṣẹ́ lọ́wọ́ àmọ́ kó di ní tí ọmọ jẹ tí ó tó tí ó tẹ́kù ọlọ́ọ̀rẹ́ ọlọ́run lọ́wọ́ torí dédé iṣẹ́ tẹ́nìkan ṣe tí fi ń pọ́n lásọ òun lẹ́nìkan ṣe tára rẹ̀ fi ń dán tẹ́bí rẹ̀ fi pé a ọlọ́run kẹ́ lágbájá nù ayé dédé iṣẹ́ tẹ́nìkan ṣe tán pé ẹ̀kọ́ ọmọsọ́dọ̀ rẹ̀ ẹ̀kọ́ ọmọsọ́dọ̀ rẹ̀ ayọ̀ǹda à ìwọ náà lójú gbogbo ọmọ rẹ ni wọ́n òun náà lẹ́nìkan ṣe tó ṣe wípé ní wọ́n tún bá gbà wọn mọ́ tọ́nu ọ̀fíkọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọkọ̀ púpọ̀ bọ́lọ̀ àtọ̀hámtẹ́ni wọ́n sọ̀kọ̀ ìtàní ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pele kéèyàn olè kọ́mọ́ gòdì lára yẹn ha odidi orí ni oúnjẹ òun náà lẹ́nu kan jẹ tán ní pé oúnjẹ báyìí báyìí ti ń jẹ ó ti pọ̀ jù nínú ara rẹ̀ tó o ti lídì sí kinní kan nínú àìsàn wọn máa tọ́jú ìwọ́n ti jẹ́ òun gbádùn rẹ̀ tọ̀bá làwọn tí wọ́n so oúnjẹ léèwọ̀ fún lọ sí fún òkú tí wọ́n wá ń jẹ inú ayé wọn á gbé kinní kan lédè èdè kékeré fẹ́ mọ jẹ ó ní ẹ gbọ́dọ̀ mọ́ òfin mọ jẹba mọ mọ débi nǹkan tó bá jẹ kàtàfà mọ a ẹni máa jẹ sẹmú gẹ pẹlú a sẹmú nà ní kàtàfà mọ wọn ni ẹ kọmọ jẹ búrẹdì náà mọ wọn ni kọmọ jẹ wà mọ tàbíkà lókun ló ń jẹ inú kùn ló ń jẹ tá ń jẹ ńlẹ wà rẹ ẹ wọn jẹ kàtàfà kí ẹ mọ jẹ ẹgẹ ha ebi ọkọ àyàn gan ẹ̀sùn àgbẹ̀wé nǹkan bí ẹ̀jẹ̀ sí pọ̀ mẹ́ta àwọn kan á bẹ sí pé ní ọlọ́run ṣe é léèwọ̀ látara wípé ní wọn ní kíní kan báyìí tó jẹ ó lé ìdí sí nǹkan báyìí wọn ní kíní kan báyìí tó ń jẹ ó lè mọ pa nǹkan báyìí ẹja dídí tí wọn mọ ìjọ tó mọ bí mo gbà tó mọ gbádùn rẹ mu ẹnà dídí wọn lómi ò lè jẹ ní ẹ bá bọ ní ẹ bá ṣe é lu wọ́n pé ọ̀gẹ̀dẹ̀ tó ti kún dáadáa náà lọ́mọ wákàtí láwọn kan ráyè yìí ọ̀gẹ̀dẹ̀ dúdú náà wá fún fún wọn torí nǹkan tí ì ṣe wọn òun ju bẹ́ẹ̀ náà tí ọba gbé kìnní kan lẹ́ẹ̀ báyìí tí ọba ń jẹ tí ní lọ́lọ́mọ̀ fún rẹ tí wọ́n gbádùn rẹ ẹlẹ́gbẹ́ òtún bẹ́ẹ̀ kọ́ jẹ́rú ẹ̀ kò lè jẹ́ kété kọ́ mọ́ jẹba kò fi ṣe káwọ́ kò lè jẹ́ gangan ni àtúntàn ló fi ayọ̀ níbẹ̀ lórí wọn ìwọ̀n ìjẹba kúrúkú lòun máa ń jẹ ayọ̀ lẹ́yìn ayọ̀ lásán ayọ̀ lásán oníkẹ́kọ̀ọ́ ló délé àbí oníkẹ́kọ̀ọ́ àwọn ayọ pé ọmọ àwọn ọmọ mi di aláwọn yorùbá wọn táwọn òbí wọn ti fọmọ jà ọmọ eh, ẹ ọmọ mi jẹ kí nìkan a ah, kì í jẹ kọ láìkè àwọn ayọ kọ là ń sọ àwọn tó ṣe pé ní kí nìkan ló sún wọn débi mọ lè jẹ ó tún wá kéré wọn tún lè jẹ kí wọn lè mọ lè jẹ míì ọlọrun tiẹ tí wọn àwọn òkú wọn tiẹ láyé wọn jẹ lásán ni wọn lè jẹ látẹnu báyìí wọn sì mọ fi kí nìkan pàṣẹ sí wọn láàánú ẹnìkẹ́jọ́ ni mo ṣe sọ́jú ìkan fún sọ́jú ìrìn tó wà ń bẹ̀ ni pé ní mo bá e, ọ̀nà fún rẹ̀ àbí yígi nìkan lọ́bàjẹ́ ni wọ́n sọ lọ gbé páìpù bí wáyà bí nǹkan báyìí wọ́n lọ fi chéjì ọ̀nà fún òun ọ̀mọ téèkì oúnjẹ tó ń jẹ òdùn náà oúnjẹ tó ń jẹ òdùn mo fi lọ́kàn tíráṣì ẹ̀ máa ṣayé wọ́n lọ da wọ́n ká gbé kíní kan bí akoto sínú rẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn máa da oúnjẹ wọn sí láti ìbẹ̀rẹ̀ àwọn lọ síbi àwọn ibi tó fi máa sára lóore hmm bó mu tó kúrò mm-hmm. bọ́bọ́ da tó kúrò síbẹ̀ bọ́dà tó lù síbẹ̀ kọ́mọ́ tó jọ pọ̀ jù kọ́mọ́ wà tó máa àfẹ́tì rẹ̀ ọ̀tán àwọn àwọn àti tìkì nígbà káàkiri mu ọ̀ ó ti kọjá bí báyìí ó sì tún padà gbogbo èlò ìgbòmí ẹ̀ nǹkan mìíràn ni ọlọ́run tó ti bẹ́ẹ̀ fa àdúgbò o mí nǹkan yìí ni mẹ́ mí nǹkan yìí ni ká ìbí ẹ̀ dì wàhálà. iṣẹ́ ọwọ́ kọ̀ ìsọ̀ tí mo ní tì ti ń tajà nǹkan ní mú wá ní mú jẹ mú wá fún mi àánú wọ ọlọ́run ni àbẹ́ẹ̀ ni àánú ọlọ́run ni kan tí ń ṣe mo ti kan mo lówó kan tí dandan gbọ́dọ̀ mọ́ ṣe kí nìkan gbọ́dọ̀ mọ́ ọlọ́run kọ̀mọ̀ ọlọ́run fa mọ́ wa wa إيه إيه وغمرتني بالفضل والإحسان wọ̀jẹ̀bẹ́rẹ́tà ní ìwọ ọlọ́run ló tún tún mi ṣe ìtókù díẹ̀ díẹ̀ tó kù ká tó lára mi kọkọ̀ rẹ̀ tiẹ̀ wọ́sàtàrùtà ní ọ̀fàṣọ àṣírí bòmí wọ́sàtàrùtà ní ọ̀fàṣọ àṣírí bòmí nínú ewu ọbọsọ àti ríbòmí nínú rògbòdìyàn wàhálà tí mi sẹ́mi ẹlòmíì bá lọ sẹ́mi sẹ́lòmíì ọ̀lọ́wọ́ tí ọ̀lẹ́sẹ̀ nípa rẹ̀ wọ́sà tárùtà ní ọfàsọ ìṣọ́ rẹ̀ bòmí òdinwó sì mísàmì ẹlòmíì níbi nǹkan tí ń ṣe wọ́sà tárùtà ní ogbòmí láti rí tòun tẹ̀sí ara mi sítòrò lọ àti ọlọ́run ọba pọ̀ mọ́ àsítòrò ayélujára aṣọ àṣeyìn kọ́lọ́run máa dàbò yìí kí àsìkòrò ánìmọ̀sọ ìbò àwọn mùsùlùmí orí ti ti ń káwọn èèyàn fọlọ́mùsùn yàrá sí níbẹ̀ àtọ̀ àṣírí ni àsìkòrò alẹ́ṣàdáì lórí àwọn ilé kókó ọba fọlọ́mọ sàánú ẹ̀kọ́ mọ́rọ̀rùn fún yàn àṣírí bíbò ni. oye hmm? báyìí ní sìn àsìkòrò alẹ́sọ̀dàmọ̀ àwọn àdánwò àgbákò ọ̀làtìlẹ̀ tó ṣe kíní kan bó ṣe wà wọn náà àtọ̀ àti nínú mọ̀sọ ìbò lọ́wọ́ àti ụlọ ọlọ́run bá fẹ́ kí ni ọkọ̀ gan alẹ́lì máa fi à lórí bí èdè ìṣẹ́ náà ọlọ́run fa kò káàsì jáde bá ṣe ẹlòmí bá tú kódà wọn ní pe ní ìtàn pé mọ́ra àwùjọ gbà tí lọ wá báyìí àmọ́ ọlọ́run kọ́ ní mi wọ́n náà sọ ní ọ̀ràn wọnà sọrọ ta ní ọràn mi lọwọ òòjẹ kádùn nàìjíríà ayé ó gbé mi lọ wọnà sọrọ ta ní ọràn mi lọwọ lórí lórí ìtùnú ẹmí mi ọjẹ kí ìrújú kó borí ìmọlẹ ọlọmọlẹ wọnà sọrọ ta ní ọràn mi lọwọ lórí gbígbà àti lẹtọ gbígbà ọrọ yìí wọ̀gọ́ mi ọrọ ta ní. bilfadli pẹ̀lú àtẹ́kùbọ̀ oore tó ń pè ní ọlá nígbà tí bùkátà téèyàn bá fẹ́ ṣe tọ́ba bí yáwọn ọba tọ́ba hmm? tó tọ́ba fún àwọn díẹ̀ díẹ̀ kan téèyàn lè máa lò síbò míì ní tó ń pè ní fadúlùmù ni wọ́n pe ọlá ọlá ó ti yé wa nísìnyí wọ́n lè sáà àti ìṣe dáadáa fún mi ìṣe dáadáa níbi ìbámi lò tí ọlọ́run bá ń bá mi lò ìṣe dáadáa fún mi níbi àlámọ̀rí mi ìṣe dáadáa fún mi níbi tọ́làbù mi kẹ́tì ń bá ń wá rọmọ́rìtà ní gbogbo ẹ̀ lórí bòmí tó ojú ọkọ̀ ọlọ́run adúgbò ẹ̀ ọlọ́run mọ̀lẹ́kẹ̀ làhùn. àǹtà lẹ́rí. àwọn ìtàní wà àbá òkà. ẹ̀ẹ́d àǹtà lẹ́dí ìwọ náà lọ bá tó ṣe pé ní àwa ìta ni ọ̀fà mi sábẹ́ ààbò rẹ ọ̀kẹ́ mi sọ́dọ̀ rẹ wàhábà òkà ní obùnmi lẹ́bùn rẹ pẹ́tẹ́ ṣe àní àmìlẹ̀ ìbọ̀m àwọn ìdẹ̀ra rẹ pẹ́tẹ́ àbí ní ìmọ̀tòlù ààbò ìdẹ̀ra egungun ara yìí náà ìlẹ́fì atakọ́ lẹ́bù fìhà. tó ṣe ni lọ mò bọ̀ bó ti èmi ní kí nǹkan gbèrò mo fẹ́ dìde sì ma dìde ẹn tó arọ tóun náà lérò náà fẹ́ dìde òun mọ̀ dìde ń àbó dìde ni kí gbèrò mo fẹ́ mi ti nà ó rí mi ní ọlọ́hìn odidi orí ọlọ́run ní ní ọlọ́run obìnrin gan o àbáwúta ní sam obìnrin lẹ́bùn ògbọ́rọ̀ odidi ẹlòmí ò dúpẹ́ kó wù lọ́pọlọ rí àfà ìdọ́tọ̀ ọba rọ́ọ̀mù èèyàn bíi tiẹ̀ tọ́ da tọ́ rẹwà tọ́ fáìn táwọn tó bí lówó lọ́wọ́ tí wọ́n jẹ́ ní pàtàkì láwùjọ ọba rí nígbà tí bá ń di kíni o nígbà tí bá ń di sílé lúnásì ló tó mọ iye ọ̀rọ̀ lára rẹ̀ agogo ń dòkun lé ní àyíjáde àlọ sí ọ̀dọ̀ àwọn south africa lọ́wọ́ náà àtàwọn tó jẹ́ àwọn alárùn ọ̀pọ̀lọ kọ́ lọ́wọ́ náà bẹ́ẹ̀ kó wọn náà gbéra rẹ sípò ẹni tí nǹkan tí nǹkan ní í ṣe ipe kẹsẹ kọ sálàáfíà fàlàáfíà ń bẹ àmọ nǹkan lọ dà nínú bírèènì lọhùn kọ wá rí pé ní ọmọ yẹn tó ju ọ lọ tán lè sọ hmm? ẹ kán mọ sọrọ lọ ọrọ ara rẹ kẹkọọ lójú tu ẹ kìkì sí kẹkọọ dàpọ̀ tí ọmọ nta ni kọmọdé ní ṣe kámọ afágbàlagbà ọrọ tẹ ti kó lọmọdé ní ṣèyàn ọmọdé òsì àgbàlagbà òsè wèrè ní ṣe wérewère ìjọ dúkìá ọpọlọ rí. dúkìá ọpọlọ ọ̀rẹ́ lómi kọ́dà awo etí ẹ̀ tuntun tèmi yìí lọ sàgàlà báyìí bẹ́ẹ̀ sọ̀rọ̀ kọ́dà kọ́ kankan bẹ́ẹ̀ pa odò nídọ̀la kọ́dà kọ́ ní gbọ́ kí ni ọ̀jọ́ mo gbọ́ kí ló náà wọ́n bá ta ní ọlọ́run ogun mi jẹun tó tún lè jáde pẹ̀lú rọrùn ta ní ọmọ ogun mi tó pọ̀ mo dúpẹ́ o wọ́n min hayro tilki zilani ìdààmú níbi yẹyẹ àti ẹtẹ tọlọm bá kó báyàn ọlọ́run tó wà láàyè kó ń bẹ ah ọlọ́run yìí yẹyẹ yẹn ta ọlọ́run ṣe kí ni o èyí tún mọ wá dààmú bẹ èyí tún mọ gbádùn ara rẹ ọlọ ah nǹkan bẹ lọ́wọ́ ọlọ́run tó ń sàrọ ẹ̀dá ṣe ojú nǹkan alákòjúwe ṣe nǹkan alákòjúwe kó lè bá rí àná gbàgbọ́n ń bọ̀ wá lọ ń bọ̀ wá lọ mọ́rọ́ wa ọ̀tá rẹ̀ sọ fún wàá wòye lánàá òtútù wa ń mú èmi ń fọwọ́ fa bọ́sọ̀ owó tó tíìkì tó wọn ń kára jọ nínú mọ́rúwá àmọ́ àlìsìlán ìyẹ̀yẹ́ tó sún ọmọ ẹlòmíì débi kọ́ mọ́ rìn òhò jàálà òfin hairọ̀ ó tún wà nínú ìdààmú dákùnkà tèmi tí mo lásọ tó tutù mú mi díẹ̀ díẹ̀ ẹni tó wá sí ara lẹ̀ ń yóò mọ̀ farada òtútù náà ni o torí pé ó wù láti síra alẹ̀ allahu akbar hayro tó lè ṣèdílá ìdààmú bí yẹyẹ èèyàn máa jẹ ní yẹyẹ ó sì máa dààmú bẹ́ẹ̀ ó sì máa gbádùn rẹ̀ kéèyàn ṣe wàhálà lọ́dọ̀ ayé rẹ̀ kó wá rí pé tó kù ní pé ní ọ̀hún lọ́mọ fi mú ọtí tọ́ba wa mú tán ó fọ̀rọ̀ wá ṣe ó fọ̀rọ̀ farabalẹ̀ bí akọ́lọ̀ ọ̀ṣun tó ti mú un náà kọ́mọ̀ wálé báwọn kọ́mọ̀ bá máa ká àbíkọ́ wọn bọ̀ kọ́ wọn ṣe tán kẹtàn káàkiri ṣáìrọ̀tì ìsìlẹ̀ ẹ̀ ìmí ò tún jábọ́ sí gọ́tà ah, lọ́dún tó wáyé pàtàkì àwọn kéékèèké tọ́ àtúnkéré ìdìbò ayé lọ́gbà ṣáìrọ̀lá aláya báwọn ọlọ́ọ̀mù nǹkan níbà bí tí ń bọ̀ báyìí ọjà tí kò tó àdúgbò wa ní àwọn wọn ni azi yìí ẹ ẹgbẹ́ àǹtọ́ba bí ọ̀dà jáde mbẹ agbára gbanira jáde mbọ àyíwá mi lógún ní ọba yìí lọ́mọ kì báyìí rìn lọ kò ní yí tó ń wà mú àdánwò kò ní tó ń wà mú dààmú wàhálà ìtàn ọlọ́run sùn wá fún kí mi wọn bẹ́ẹ̀ àwọn sífà àwọn táwọn ń dún ní ìhòòhò. nínú ìfìlà nínú yẹyẹ tí o sí tó tó láyé yìí bọ́lọ̀ ti pọ́n ọmọbìnrin bọ́lọ̀ ti pọ́n obìnrin lé tó tó bọ́lọ̀ wọn bá pọ́n obìnrin lé ní bọ́n ti ń jó owó òun náà <clears throat> wà láìpọ̀n ọlọ́run bọ́n ti mi ọba tí mi ọba lọ́kọ̀ mọ́ báyìí ó jẹ́ pé ẹnìkan tó kún rẹ̀ tó ń dúkù dáadáa ní oṣù bàrà tó lọ fẹ́ àmọ́ ká tó lọ bẹ̀ wọn bọ́lọ̀ ti ọgbọ́n láàpọ̀ lé obìnrin nu àmọ́ bọ́lọ̀ ti pọ́n wọn léwu tó náà nínú kùzìláàni yẹyẹ pé wọn fẹẹ fẹẹ fẹẹ fawọ sí déédéé kan tó lè bí ọgbọ bùkátà ayé wọn torí wọn lọọrọ ọdájú à ẹni tó lówó dáadáa tó lè tọjú ọkùnrin tó lè bọ ọkùnrin mẹwàá tó ní wò lóbìnrin sífà ẹwọ dówó wò ó onídówó wò tó ìyẹyẹ ń lọtọ sínú nínú orí ṣèbílà ló ń bẹ lọ́tọ̀ kọ́ wà lówó rò ó tún kú háírò ọ̀pọ̀gbọ̀rọ̀ mọ́ jókòó lébà pílíìsì àwọn tí ń wòran ya allah wàhádà ìtàní ọlọ́run tó wá fi mẹ́nà kó ń di bẹ́ẹ̀ ọlọ́mọ mọ̀dọ́pẹ́ o alìsìdìlán ìyẹyẹ tó tó láyé yìí kò sí kéèyàn fún gbogbo odidi ọjọ́ rẹ̀ kó fi sẹ́kọ̀ọ́ fi ṣe wàhálà kó wàhálà bọ̀ kó wá bọ́ sọ́wọ́ ọjọ́ sunday fún kó lóun lọ kílọ̀bù òun lọ ṣe fàájì ọwá dọ̀rùn ni wọ́n lọ mọ̀ sí ọwọ́ dọ̀hún ńlọ gbóbìnrin ó lóun náà sáyé háírọ̀ ìdààmú tí ń bọ́ ń bí òkèrè sọtí mo ń fàrò mú rẹ̀ sáti bọ̀ fún àrẹwà dáa náà sórí pa àrẹwà dáa náà ayé ọmọ èèyàn ni wàhádẹ́ ìta ni ọlọ́run wa fún mímọ́nà ó dé mọ́ sẹ́yìn lè bẹ́ẹ̀ káàkiri ọlọ́run ọmọ dúpẹ́ fún ọ. min háírọ̀ tí arúgbá odò ọ̀sùn táwọn ń bọ̀ táwọn jẹ́ fẹ́ jù ó ṣe ìgbéyàwó àwọn sọ̀ndọ̀ ìpín ní lẹ́yìn ọdún mẹ́fà títí ń di arúgbá bọ̀ wá ọlọ́ ìyá ọlọ́ ọlọ́run wà ó àbórí ṣẹ́yìnrọ̀ tó ṣẹ̀dá ìyẹyẹ nítorí wọ́n ń dààmú ìdí rẹ̀ ọwọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́ torí yóò kàn rúgbà yóò kàn máa ṣe kíní káàkiri èyí tán ti ń jẹ́ òní lójú ọ̀rọ̀ rárá wọn lójú kan ọ̀kan nítorí torí ẹ̀rù gbá mẹ́mu tó máa wà nínú ìdààmú ọmọbìnrin tẹ́lẹ̀ kọ́ á owó náà fi rí àdáhùn náà máa ń ṣe légùn kọ́mi yóò kó kókó já ara rẹ̀ ìmọ̀ àmọ̀ dárẹ̀ láàmú mọ̀ fò káàkiri ìwé ọmọ lọ́gbọ̀n orí òkú ìwé ọmọ gun sórí bíúdì ìwé ọmọ fẹ́sọ̀ kalẹ̀ àbá ah, dá lẹ́sẹ̀ ọ̀sọ́dún igbó tán nù bàbá sì kú àárọ̀ òun padà kílé nù wọn lọ bẹ̀rẹ̀ ìwé sọ pé lòsùgbọ́njọ́ òun lè yí ọdún igbó náà sì wò ó sì pàdé lẹ́yìn ọba sílẹ̀ gbà tí yẹn fún náà fẹ́ ẹ̀fún ìrírí ṣubú náà ní àtọ́tẹ̀lẹ́ ní yé àárọ̀ owó owó orí mi wọ́n bẹ̀rù ayọ̀ tó lè tẹ̀síra èyàn mọ yẹyẹ yọ mọ dààmú nínú yẹn برحمة وهنا وزرعت لي ohun tó wò lè rà ohun tí ó wò lè ṣe bẹ́ẹ̀ bá ń tan ara rẹ̀ lókun òun náà ni lágbọ́dá nífẹ̀ẹ́ mi lágbọ́dá gba tèmi lágbọ́dá fáànù mi ni à owó ọ̀rà ogun òṣìrà ẹ̀sán jẹ́ ní ń pè ní ẹ̀yọ́nú ayé. eré ìfà lásán irọ́ lásán ẹ̀tànjẹ ní pè ní ayé ètò ìfà wa rí bẹ́ẹ̀ ni ayé inú ayé náà láti náà sínú ayé ni kí wọn aṣọ́gun ẹ̀yọ́nú kájí ọmọ ilé káàkiri kọ́mọ pápákọ̀ wọn ẹ̀yọ́nú wá dà ẹ̀yọ́nú wá dà wọ́n sọ ẹ̀yọ́nú bá títí ilé wá ń gbà wọn ẹ̀kọ́ ni. ẹ̀kọ́ mi tẹ́lọ dájọ́ lè mí ìsókùn tó wọ́n búrò rẹ̀ mọ́nú ayé ti kú náà nùnú wọ́n sì fòmí ṣe wàhálà wọ́n láàlàsí rẹ̀ bí àwọn mẹ́jọ àwọn mẹ́wọ́n tó mọ bóbi rẹ̀ yọ kan sùn kìlì kan àwọn abáfún bá fàfún lè bá sùn yẹyẹ ẹ̀yọ́ nù wá dà àwa ní ìjọkan fi dà ẹ̀rí nǹkan fi ṣe ẹ̀yọ́ nù kọ eré pa ọ̀sọ̀rọ̀ àtàlí bẹ́ẹ̀ náà ní ìkòló bímọ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní wọ̀láwù àǹfàkùtà máa fi ọ̀rùdù jẹ̀mí à máa àlàfùtà bẹ́ẹ̀ iná olóbi ní wàlákì nà lọ́ha àlà. ọlọ́run ní máa jẹ́ kéèyàn gba tèèyàn ọlọ́run ní bẹ́yẹn ní gbogbo ń tọ́wà lórí ilẹ̀ pátá ife lágbádá mo fẹ́ kọ́ fẹ́ràn lágbádá ni tọ́lọ́wọ̀n bá ní kọ́ fẹ́ràn kò ní fẹ́ràn rẹ̀ ìkànnì àwọn àfa onítàbálẹ̀ kò lóò. بقلوب قومي تابع قلوب قلوب قوم وما لها عندها وما لها عندها ذنوب وتشتهي أنفس نفوسها وما لها عندها نصيب ó ní tàbálí kùlúùbù kùlúùbà kọ̀ọ̀mìn tábà kùlúùbù kùlúùbà kọ̀ọ̀mìn àwọn ọkàn kan wọn kàn ní gbàgbà wọn mí náà kí n jẹ gbàtí lágbádá ni kì í sọ̀ká mi o àmọ́ mo alùpùpù pàdé ká tó kíra wa ẹ béèrè pé kí lẹsẹ̀ tọ́sẹ̀ anúkọ̀sẹ̀ wọn wọn kàn bá tẹ̀ náà nínú ẹ̀dá olùdókòwò ní kìnnìkan tẹ̀ ní kàkúnláyé lókè mọ́ bínú lókè mọ́ kàn ní tó kọ́ gba ó lè ní òun ò láìsí má náà fà fún òṣìṣẹ́ àbí aláìsẹ̀sẹ̀ lòun ò gbàgbé á èké tó bá múra tán ìyá kó bàtà jákujáku kan tẹ́tẹ́ ṣé tó fi láìsẹ̀ náà bí tẹ̀sí máa ń sọ̀rọ̀ ni yóò kàn sọ̀rọ̀ ìjàgbà sí ọ̀rọ̀ yóò sì wá wúwo létí ọ̀rọ̀ tẹ́nìkan ọ̀rọ̀ tó sọ fẹ́nìkan tó fi fẹ́ sílé tó fi fẹ́ pé á ọkọ̀ òun rè òun gbádùn bó ti sọ̀rọ̀ nìwọ́ ló wúwo létí rẹ̀ yìí tábà kùlùbù kùlùbà ìwọ̀n mẹ́la ìdáàdù kò sẹ́tẹ̀ kan tẹ̀ẹ̀tẹ̀ tó fi rí bẹ́ẹ̀ wọ́tẹ̀ ṣẹ̀hí afúnṣun fún sáà mẹ́la ìdáàna ẹlòmíì ọ̀nàwó débi pé ọ̀sáwó bàbá rẹ̀ lóòrùn gbogbo èèyàn ni wọ́n ń ka tí wọ́n ná ń bẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà ọ̀dọ́dọ̀ àwọn kan wọ́n sì láìjẹ́ ìgbà kí ẹ̀ sì wà nù ayé kí ọdẹ rẹ̀ kọ́mọ́rò fẹ́ kọ́mọ́rò ìyá kó wá mọ pé òun darí oko ọdẹ dé kí wọ́n á fáwọn èèyàn olùdókòwò fi láìjẹ́ nínú ó fún ọmọ ìlú olùgbà tó bá tó fún mi ìní ìdìbò fún mi kọ́dà ìbẹ̀lẹ̀ ọgọ́rọ̀ tó fún mi kẹ́kọ̀ọ́ àwọn ọláìkọ̀ ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ ló sì mọ tàdúrà fún àwọn títí ná fún àwọn lè mọ tàdúrà fún wọn rí bẹ́ẹ̀ ṣe lẹ́nu gbọ́dọ̀ wá fún wọn kọ́ olùsí àrùn òsì tí ìtọ́kànmí ìtọ́kànmí lọ́wọ́ rẹ̀ ọ̀wọ̀ kan ẹ̀ńtàn fún olówó sọ pé owó tán fún wọn tó ẹ̀ńtàn wọn fún sísá àbẹ̀ ẹ̀ńtàn fún yẹn lówó. òye ẹ bọ́lá wọn ti máa ń ṣe nù bọ́lá wọn ti máa ń ṣe nù ni wọn náà wò kan nípa lákòókò tó súnmọ́tò sí ẹ gọ́fúnà zulum gọ́fúnà mẹ́dúgùrì bí ṣe ń gbìyànjú táwa táwa ń ṣètìmí táwa ń ṣàdúrà fún un ẹ̀dá kùn tọ́ bá ṣe pé ní gbogbo yìí nínú ọ̀fẹ́ náà yẹn ni sọ kí bùkárà mo tún máa dánù rẹ̀ ẹ̀rọ àbùkárà mo tún máa dánù rẹ̀ bìí kẹmọ láwọn gbalẹ̀ àwọn àwọn èèyàn lémọ̀ bẹ́ẹ̀ bọ́gbọ̀ ni wọ́n ti ṣe wàhálà bí wọ́n gbìyànjú tó wọn tí wọ́n fẹ́ẹ́ rí gọ́fìnà gan nàìjíríà ìtọ́fẹ́ wọ́ọ̀sì sándàdì rẹ̀ níbi káàkánú káàkiri dáadáa. àbọ̀ ah. àfàṣà ìta ń pè ní ọkàn mi àmọ́tọ́lọ́run bọ́ tó bá wá sàánú yẹn pẹ̀lú ọlọ́run ní máa ṣe bẹ́ẹ̀ láfà ní wá àtàlí lẹ́yìn náà lè kọ́lọ́ mímọ́ wá. àtọ́tọ́mí kàbírọ̀ àmàtí. bẹ́ẹ̀ náà lùkúlù láàrin àwọn ọkàn oṣù wa lọ gbìyì bẹ́ẹ̀ mi síbẹ̀ àwọn pàtàkì mi ìdìbò ìròyìn tákùntà lè mi man àlè kí n mọ jámọ́ kí ni mo wọ́ọ̀sì kí ni ń mi kí n mọ̀ mọ̀ kí ni mo tó ta ni mí èmi tí ì jẹ́ nǹkan tí ì wọ́ọ̀sì kankan. àwọn tó ń ti bẹ́ẹ̀ náà zàrọ̀ àtàlẹ́ ìlú lọ́dọ̀ àwọn ọ̀sán ó sì wá gba fèèyàn gbà á ọ̀la ṣe lágbádá yẹn wọn ò ní fẹ́ kẹ́gbìn ọ̀tà lù yẹn wọn ò ní fẹ́ ká burú ṣe yẹn wọn ò ní fẹ́ kó bú yẹn wọn ò ní fẹ́ kó sọ pé lágbádá ní kinní kan láti ṣe ọlọ́run ní ma ṣe bẹ́ẹ̀ wọ́n ti sáré fún mọ̀gbọ́n ọ̀rọ̀ irú àwọn abẹ́ kọlọ́mọ àtàn lẹ́sẹ̀ dáadáa kọlọ́mọ àwọn nífẹ̀ẹ́ wọn kọlọ́mọ pàtàkì wọn kọlọ́mọ mẹ́ta bá ní díẹ̀ olùdàyàkọ́ fún wọn. wọ́n mọ̀ gbọ́ wípé ní wọ́n mọ̀ gbọ́ létí ẹlẹ́gàn tí wọ́n mọ̀ fẹ́ nu yasọ̀ mọ́yàn la lẹ́yìn náà fún wa ń kọ́ fún mọ̀mẹ́ẹ̀dà kí ló tún ṣe o fún mọ̀mẹ́ẹ̀dà kí ló tún rí gbọ́ kí ló tún rí kàtí àmọ́ wọ́n lọ́ gbogbo ń tẹ̀sán ìmí kan wá gba tiẹ̀ mú kan wá láìkẹ̀ ẹ̀mí o yà ọ láìkẹ̀ báwo ẹ̀yin tó rí báyìí tọ́mọ̀sẹ̀ ẹ̀yìn lẹ́yìn náà wá ń kọ́ o. ẹ̀yin tẹ̀sẹ̀ bá sọ̀rọ̀ sí yín ẹ̀yin mọ̀ gbà yín lámọ̀ràn pé kẹ́ ẹ mọ̀ súnmọ́ kọ̀ dáa ẹ̀ mọ̀ yín náà lẹ́fẹ́ súnmọ́ náà ni. ẹ ṣe ní tóbi wá bìjà láàrin ìrìn àjẹ náà ẹ̀yẹ kó bìjà rẹ̀ tóbi mọ̀ mọ̀ dá ọlọ́run ní mo ṣe bẹ́ẹ̀ wà á tọ́ sami nkàbí rọ́ọ̀mẹ̀tìn wà hànáàni pẹ̀lú ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run àti àánú òkun wá fi ìkẹsẹ̀ dédé mi ọlọ́run dúpẹ́ o wọ́n náà ṣàrùtà ní fèlè àlámí. bẹ́yìn fílà áàlàmínà láàrin àgbáyé nàṣàǹtàlì màhásìnà ọwọ́ bá mi fẹ́ dà wọn dáadáa kan tí mi gun ọmọ tí mo ṣe àdéhùn ṣe tí mi gun ọgbà wípé ní ọwọ́ ti dáadáa nígbà míì èèyàn kan mọ̀ yìí pé náà ń ṣẹlẹ̀ yìí jẹ́ kí n dá sí nítorí àwọn tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ gbọ́ ọlọ́dẹ ni mo ti yàn ṣe òun ni dáadáa sẹ́lẹ̀ mi fi gbà fẹ̀yàn. ìlàálẹ̀mí nínú ayé nàṣọ́ntàlì màhásìnà oríṣiríṣi dáadáa ló fi láàrin wọn tó kálukọ̀ ọmọ yìí láàrin yẹn kan ṣoṣo ẹ̀yìn náà tún láìpẹ́ ìmọ̀fẹ́ náà láìpẹ́ àkọ́dé mi náà àmì gbẹ́ngbà bí ẹ̀ bó ṣe rí wọn ọ̀lẹ́yìn dáadáa ni màhásìn ọlọ́run máa ń pín káàkiri torí gbà míì èyí tí wọ́n pẹ̀mí sí ní dáadáa tó ń pín fáwọn èèyàn ọlọ́run lè mọ́rin kó rí dáadáa ọlọ́run ní mo pé dáadáa ń pa àyẹ̀ bá wọ́lá oríṣiríṣi dáadáa lọ́nà máa mọ fọ́nká ní pé èèyàn òní àti ah, máa ń sọ̀rọ̀ báyìí tó máa ń kọ́ wá rẹ̀ yóò mọ̀ fọ́n tẹ̀lé ra báyìí ó sì mọ̀ gbádùn rẹ̀ ọ̀wọ́ ọ̀wọ́ gbogbo tí èèyàn sọ kọ́dà kò ní kọ́dà kò ní gbọ́ yóò mọ̀ síwájú mo ju wọn báyìí tó mọ̀ gbádùn rẹ̀ ni yàrá ìtẹ̀wá láìkì nìyà lọ́mọ òun jẹ̀ kò lára ẹ̀ pé bíbí máa rẹ̀ rẹ̀ pípé tó wá sẹnu lójú tó bá tàn báyìí ṣé màá sì náà nu ọlọ́run ní mo sìn ọlọ́run ní mo fọ́n ká ká máa wá fáwọn tó yẹ pé ní owó ọ̀sẹ̀ kọjá màá sìn o ní ibi lápẹ̀rẹ̀ yà lára rẹ̀ èyí sẹ́yìn náà gbé a èké èké mo máa níjẹ̀nu mo tọ́lọ́run bá fún un ní tí mo láìkì lára ẹ̀ mahajin ma nìyà ìtẹ́lẹ̀ mi ń gbádùn tó yẹ pé èèyàn dáadáa ẹ mọ́sọ̀ ẹ mọ́sọ̀ pé kí ọwọ́ akọ nǹkan ẹ̀ náà wọ́n ti díẹ̀ díẹ̀ nù dáadáa àmọ́ ìfẹ́ tọ́nà bá fi yẹn ní máa dáadáa yẹn kánà àmì sọ́ọ̀rì mi àmì sọ́ọ̀rì tó lè mú wọn mọ́ gbà tèmi sàtàrítà ọfàsọ́bù ìwà tó lè mú wọn mọ́ gbà tèmi sàtàrítà ọfàsọ́bù nígbà míì ìtẹ̀yẹ̀ fi dẹni àbùkù lọ́dọ̀ ẹ̀ nìkan tẹ̀yẹ̀ fi dẹni ẹ̀sẹ̀ lọ́dọ̀ rẹ̀ bóyá nínú ìṣe ìbánilò àbí ìsọ̀rọ̀ sí ọlọ́run ó sì tọ́jú rẹ̀ kò ní mọ́jú ọdún ẹni wọn náà lọ kò ní lọ́dọ̀ àwọn míì táwọn míì bá gbọ́ àwọn oṣù tó máa bínú ọlọ́run àìdóhùn rárá ìdí ìdọ́kọ́dé lẹ́gùn ẹ̀yẹ́ mọ́ gbọ́ kọ́dà ọlọ́run tó débi gé ní ọ̀dà ẹ lọ gbọ́ àmọ́ ẹ mọ́ rẹ́ni tó sọ oníṣòwò ń tọparọ́ ọ̀kúnjọ́ òní ìgbà táǹkà mọ̀kọ́mọ̀ ẹlẹ́ẹ̀kẹfà lọ́wọ́ alukọ̀ láti ní mọ̀kọ́mọ̀ ẹlẹ́ẹ̀kẹfà àwa pa ìkan ọ̀gbẹ́ni kan àti hasamu kọ́ abóòdì gbàgbé ah. hmm? àní átámù tọ́ yí tọrẹtọrẹ ni ọgbọ́júmọ́ pẹ̀lú ọrẹ títa ẹnìkan wá lọ fíjìtì rẹ̀ àmọ́ ọba bàbá nígbàdílé ẹ̀rọ átámù tọ́ yọ wá sí lálejò olùkọ́sá àǹfààní kan wọn lọ ìwọ̀n lọ átámù tọ́ yí ọwọ́ lọ dì padà pàdé rẹ̀ gbọ́dọ̀ ó gbọ́dọ̀ tọ́ yí ọtọ́jú owó ee. ó ṣe òun ní àlejò tó ń wò rí rẹ̀ rí inú òun dùn ìyẹn si ṣíjú pé èmi náà ní ádámù tọ́ yìí àwọn náà mọ̀ ní ìdá kí ó tó fi parọ́ tọ́ parí náà mọ̀ tọ́jú ẹ̀sìn ìtọ́jú rẹ̀ ní à bẹ́ẹ̀ ni ta ní lọ sọ fún ta kí ọ gbà mí gbọ́ ta ya dẹ́yìn kẹta àwọn èèyàn mọ sọ́kọ́ dá àwọn ya wí àwọn ẹ̀dá tẹ́gbẹ́ ní ẹ nílé ìsàrídá ń pa àwọn létí àwọn èèyàn kan wọn ni ẹdínú ẹlẹ́gàn gbogbo gbogbo lẹ́gàn ẹta rí wí náà ni ẹ̀dákọ̀ ẹ̀kọ́ yìí da ẹ̀yẹ ọlọ́run tó kẹ́yìn rí dáadáa rí ojú yìí ti fọ́ ẹ̀ ní rí dáadáa èèyàn láyé àìdá náà lẹ́mọ̀ rí wọn náà yàrá dákẹ́ pé à èyí lè sọ ọ́ pé mọ̀ mọ̀ mọ́ ara rẹ̀ ọlọ́run ní mọ̀ واجعل تذكري في البريد حتى جعلت جميعا ìwọ ọlọ́run ọba láìlògùn òkìkí láìlògùn òkìkí láìlò afẹ́kálayé fẹ́ná àà ọlọ́run oṣù wa gbọ́rọ̀ mi káàkiri láàrin àwọn èèyàn bá nìyí. ìwọ náà lọba tó o ṣe bẹ́ẹ̀ oníkọ́rọ̀ bí ó gbòde kan ní ìmọ̀ fọ́ lórí mi ah bí táwọn bá dé yìí bí táwọn ti wọ́ ti nú ayé yìí bí táwọn ti lò nú ayé yìí afa fún mi ẹ̀dá lẹ́yìn ìfipá wa lẹ́yìn ìwà ọlọ́run kọ̀ọ̀nà ọlọ́run ìtọ́lọ́mọ ọlọ́run ọ̀rọ̀ nípa mi àfáwọn ọmọ ìyáláyà rẹ ẹ̀dá kan táwọn ìyá gbé wá di ìyáláyà rẹ wọn ló fi kàrá náà pé ee ọkọ àfáwọn ẹ̀kọ́ gan o tí máa ń sọ kí wá yìí bẹ́ẹ̀ sì ni ọlọ́run tọ́kàn fẹ́kọ́ wà ní ọmọ káàkiri lásán náà ni wà máa kò tí tún mìíràn lẹ́yìn ńlá pàlí ìlà àtẹ̀tọ́mọ̀ yálà yà kéwù àtẹ̀ntàn ló mi títí àti ọ̀pọ̀ gan àtàlẹ́ à okun kẹ́kẹ́ gbogbo ọlọ́run nílò kínkín wá iná làkún kó wá hmm? ọlọ́mọgbà wọn kó lára wa ọ̀rọ̀ nípa wa tó fún káàkiri ayé ọlọ́mọbàjẹ́ yẹn bọ̀dọ̀ máa ṣàdúrà ń parẹ̀ ọlọ́mọbàjẹ́ ọmọ láàbí yẹn jẹ́ yẹn máa ṣàdúrà ọlọ́jẹ́ kí yẹn ò lè pọ̀ ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn ọ̀ṣàbùrú bẹ́ẹ̀ àní ìwà ìmùṣe olùwàjà lé lìsáànà na kí ń fi àṣírí ló kọ́ọ́rẹ́ lẹ́nu àwọn tó ń bọ̀ lẹ́yìn ọlọ́run dára ní omi kó sáré kún dára rẹ̀ fún un. ọwọ́ àtìlẹ́ ìwọ ọlọ́run ọba àtàjà àìtàjẹ́ ní àwọn títí tó fi wá sí gbogbo wọn lọ́mọ ìyá mi wọ́n lọ rí wọ́n ní ọ̀pọ̀ mi àtàlẹ́ ìrọ̀sí mo búra wọlọ́ọ̀hì mo búra pé ebí mi mara mi tò mí ebí mi rí nàìjíríà mi sùn lọ́kọ̀ọ̀rọ̀ mi ife wọlọ́ọ̀hì mo búra la wà á lè mú nǹkan bí atẹ́rì ìrọ́tì káwọn yẹn bá lọ mọ bí burú tí ń bẹ nù kọ̀rọ̀ mi nù yàrá mi ni tí bá mọ bí mo ṣe yí sọ́dọ̀ àwọn ará ilé mi ni la aba salama alayya man yalqani en to pade mi to ki mi ni ah anullah alba eraza to to to to to ba kade fun mi abulori buku yàrá yàrá báyìí àpapọ̀sí gómìnà àpòsí ni wọn náà ẹ̀yìn náà yà sára sí àpalẹ̀ mẹ́tẹ́ẹ̀dẹ́ fífi mọ́ lọ́rẹ̀ làbẹ̀ sàlẹ́mà alájẹmẹ́ yẹ lọ́kọ́ mi mo dúró lára yẹn ẹlòmíì ọ̀pàdé mi làbẹ̀ sàlẹ́mà alájẹ kódà kò ní lè sálámù sí mi mẹ́yìn yẹ lọ́kọ́ rẹ̀ tí ń pàdé mi gba àpòsí o gbájọ mutí náà ni àfáàyè yẹ kí ni àìjọ ṣe sí náà òun náà sọ gbọ́njọ́ òun ní ojú wa ló ṣe máa fi àbẹ̀ níyì ní máa ń gba ìkó rárá yẹn ni ọlọ́mọṣẹ́ wọlé lẹ́sẹ̀ ọlọ́mọba yìí rárá wa jẹ́ àmọ́ wọ́n lọ́wọ́ òṣè bẹ́ẹ̀ òṣè fún wọn mọ kọ̀kọ́ mi irú ìtafàfẹ́ ìgbà nìsín ọ̀dọ̀mọ́rọ̀ fún náà sálàkù tó ń tiẹ̀ bàtọ̀ láti bú ọlọ́run bá a ṣe ń rún pẹ̀lú àwọn ọ̀wẹ̀ṣẹ̀ táwọn àwọn òun lè ولا عرضوا وما اللصب ولا بوت بعد كرامتي wàlá àròdú á ní wọn kú ọlọ́dọ̀ mi wọn ọba gúrí kò wọn ní bá mi sí mọ́ wọn fi mí lẹ̀ wà á máa lò sọ̀rọ̀ bàtí ìbátọ̀ rẹ̀ mi yóò sùn wọn yóò sùn wọn láti máa jòkó tìbí láti máa bá mi sọ̀rọ̀ wọn nílé bá mi sí mọ́ wọ́lá bó tó bá bí hawa ní bá a dàkàrọ̀ ọ̀nà lẹ́yìn àpọ́nlé àyè tó kálukú wọn fún ni ni ìyẹyẹ lè yẹn bá fi kíni yẹn bá fi padà láti sàtàrà ọmọ ìfẹ́ ẹ̀ wá àná. lákin ṣùgbọ́n sàtàrùtà ìwọ ọlọ́run bàtírí màáyì bí àwọn aláìsí mi wọ́n mọ̀ sáálì bí àtàwọn kùdìẹ̀kùdìẹ̀ mi àwọn bí mo kù sí àwọn tó gbọ́n mi ọba mi rà sọ́bù wàhálùmùtà à ń sàkọ̀tì ọwá wàhálùmùtà à ń sàkọ̀tì ọwá ṣe sùúrù fáwọn ọ̀kọ́sẹ̀ mi wà ń lòwó yá ní àtàwọn ìgbẹ́rù mọ́rí mi ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mi náà dúpẹ́ o ọlọ́run sàgbẹ́pẹ́ wa o sàlékún àbúrò mi wa o ṣàlékún ìkẹ́ rẹ̀ fún wa ọlọ́mọsá tó ti wájú báyìí lọ ọlọ́sẹ̀ islam lẹ́sìn rẹ̀ fún wájú báyìí lọ wọ́n gbà kó lọ́wọ́ wa tòró náà ní ọba orí tó ṣe fún wa wá fún wa lórí ayé fún wa lórí alìkìyàmù rọ́bà náà ti nà fi hasanatan wà fi àṣẹrẹ̀ ti hasanà wà fi náà àdáyà